tí òbí ẹ bá ti ń bá ẹ sọ̀rọ̀ tọ́ba ti bẹ̀rẹ̀ tó ẹ̀sùn tọ́ba ti ọ̀yà kó máa lọ. èmi ń parọ́. ìwọ bá máa rí òun kọ́ ló yọ tó ń tọ́ yìí. agent ni wọ́n ni. agent sì ni mí. ó talẹ̀. gidi ẹ yà wọ́n wá rí irú àwọn irú yín báyìí tí wọ́n dàgbà tó jẹ́ pé stroke ló hẹ́ndì ẹ̀ àwọn kan bá wọn talé wọn ni á ti bá wọn ra kẹ̀kẹ́ àtàwọn oògùn tí wọ́n mọ̀ lò tí nǹkan kan fi ní í ṣe wọn. ojú ayé yín ẹ wà láyé ẹ tì ẹ rọ lápá ẹ rọ lẹ́sẹ̀ ọkùnrin ń wáyàwó mi wá bí ó wá ń tìyàwó mi mọ́nú lé ẹ̀sùn máa so ẹ̀yẹ ṣọlẹ̀ sí ẹ mo fún mo fún mo fún. Ah, bébì ọmọ pátákà. rárá o. Ah, tó bá wáyé tó wẹ̀ ní. mo wà ní òun ni. Ah. báwo lọmọ ṣe máa gbé owó lówó lọ ẹ dẹ̀ máa fi sábẹ́ yín ẹ dẹ̀ gbé jáde fún mi kí ló ṣẹlẹ̀. ẹ jẹ́ ń gbà yín mọ̀ràn pé ńgbà tẹ́ ti láwọn ọmọ tẹ́ gbà sílé olóṣó ni wọ́n ń ṣe ẹ má jẹ́ wọ́n máa dààmú mọ́ ẹ kúkú sọ ilé yín ẹ sọ di kọ̀mọ́kọ́wá palace hotel kẹkú sọdọ hòtẹ́ẹ̀lì kí wọ́n mọ̀ wulẹ̀ wá kẹ́nìbọ̀dì ọmọ wọlé tọ̀ wọn kọ́mọ kẹ́sì máa gbó torí torí owó lẹ fi gba àwọn sílé báyìí. òun náà ló ń gbọ́n ló ń gbọ́n lókè ló ń gbọ́n sáré àkúmọ̀ bóyá ọ̀dọ̀ obìnrin mi ló ń lọ. èmi èmi à ń obìnrin mi. rámọ tó o mọ yá rẹ rárá o. màá mí sí ẹ o. gbàgbọ́ hàn. sẹ́rí bẹ́ẹ̀ sẹ́ ń wò mí ohun èmi náà kí n tẹ́kì. ṣébìnrin ní tó fẹ́ fi tẹ́kì àbí kí ló sọ ọ bọ́yì. èmi náà fẹ́ rí gbàmùgbàmù bíi ti bàbí tàgbà rìn ẹ dàbí dúrọ́ọ̀mù táwọn fi ń pọnmi sí. Ah. ẹ mọ̀ pé lùkù yẹn jọ ẹ̀yìn táǹkì GP ni ẹ tún wá fẹ́ràn kẹ́ ẹ máa wọ black àti white ẹ lọ wá lá GP black and white náà lẹ́bàá mẹ́. òṣè ọlọ́run òbójú mi jẹ́ ìgbà kan lèmi sùn yàrá àmúfù. ọmọ ọmọ ti sún òsè yàrá mú fún mọ́bà. ọmọ yàrá tèmi gangan. yàrá tiẹ̀ gangan ló sùn báyìí. tó pé pérépéré ṣó o yọ nú ẹ̀ṣà. ọ̀gá tí mo yọ owó yín rí ni. o yọ owó mi rí o o ti dé déètì lójú ara yẹn. agencies ni mi fẹsẹ̀ máa wọ̀nyàn lọ lè wọlé. ògbóbìn wa ka mọ́nu ilé inú ilé dẹjọ́ ń gbé òun kan mọ́ mọ́lẹ̀ bẹ́ẹ̀ ó ń ba yín bò tí ọ̀dà ó wá sọ̀rọ̀ ó tún bẹ̀rẹ̀ sí ní ọmọ ọlọ́mọ. mi ò lè polójú wọn ẹjọ́ mi kan wọn tọ́ mi lé ní o tí n bá yọ owó kúrò tí mo yọ wọ̀ kúrò màá wọ̀ yìí tùrùrù. ìwọ kọ́ ni rámọ́ta àbúrò ṣáìdì onídàáfó <laughs> tó ń fi ọkọ tèmi kú fún oníkẹ̀kẹ́ márùá tó máa náà mọ̀ ni àbí òun ti máa gbọ́ bíléwu ṣé bíléwu alákàrà ò pọ̀ létí ẹ̀ ni. èrè mi tó lo ìmánéjì láyé rẹ o mánéjì ayé ara rẹ gan ti ah, mo ti ń wọ ọgàn mi ò sọ pé mi mo bí ọ báyìí wọn ṣe dna fún ọ tí ìbá ti gbowó rẹ pọ̀ gan. ìṣèdá yóò mọ̀ ní jẹ́. ẹ̀yin kọ́lẹ̀ mọ́ sọ pé mo jọ mọ́ yín sàlámọ́ tù.